Good afternoon, my people. Good evening, good morning, according to the time where you are. I'm welcoming you back to my channel. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, okay, lọ́la yẹn máa lọ́la yóò ní lọ ìsàlẹ̀ láéláé èmi I'm ni o Mashola Gist TV. Um, today gist is about Ashley. Wọ́n ní Ashley pariwo síta o. Ó ní pé Dr. Lizzy wípé ó bribe Ifeanyi ni o. Wípé ìtorí ẹ̀ ni Ifeanyi fi ní kí àwọn òun àti Mariam káwọn kúrò ní palace. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé gist tún lágbára. Bí a ṣe gbọ́ ni o, allegedly ni o. Wọ́n ní nǹkan tí Ashley sọ nìyẹn o wípé Dr. Lizzy bribe Farmer ni o, wípé káwọn fi jáde kúrò ní palace, òun àti Mariam. Hmm. Ẹ̀yin èèyàn, ẹ rí i pé ilé ayé yìí lágbára. Wọ́n ní Ifá Prince ní pé Mariam àti Ashley ò lè gbé palace mọ́ o, nítorí wípé wọ́n bá àwọn ọ̀rọ̀ kan lọ́wọ́ wọn tó jẹ mọ́ wọn lọ́wọ́, wípé wọ́n dẹ̀ ṣẹ̀, wípé so ẹ̀ṣẹ̀ tán dẹ̀ ṣẹ̀ kò ní ìdáríjì láti gbé palace. So wọ́n ní nǹkan tí wọ́n fi ní kán kúrò nínú palace ni. Wọ́n ní wọ́n gbé ìgbésẹ̀ pé kí Ashley àti Miriam kán kúrò nínú palace. Ṣé ẹ mọ̀ pé mo ṣe gist kan tí mo ní pé wọ́n ra five bedroom fún Miriam pé wọ́n ní kí Miriam kúrò nínú palace. So ní ìsìn bóyá wọ́n á tún ra ti Ashley náà. But wọ́n ní ifá man yẹn ní, ifá man ń sọ fún Ashley àti Mariam pé wọ́n ní láti kúrò nínú palace. Ó sọ fún kábíyèsí bẹ́ẹ̀ pé torí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀, pé wọn lè gbé palace, pé wọ́n máa kúrò nínú palace so that palace á fi ní peace, á fi ní ìfọ̀kànbalẹ̀, wọ́n á fi ní peace nínú palace. Pé so nǹkan tó fi ní kí wọ́n kúrò nínú palace ni lẹ́yìn gbogbo nǹkan tí wọ́n ṣe sí Queen Naomi ní ìfàmà yìí reveal wípé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ sí Queen Naomi ò ti pọ̀ jù pé so kan tó fi ní kán kúrò nínú palace nìyẹn. ẹ̀dẹ̀ rí olókùn náà tí kábíyèsí pè wá sí palace pé kó wá ṣàdúrà fún Elizabeth ṣẹ̀rípò náà rí tiẹ̀ sọ. ní gbogbo ìgbà tí Ashley wá sí ọ̀dọ̀ òun wípé ọ̀rọ̀ Queen Naomi ni Ashley bá wá láti ṣe. Um, pín kábíyèsí àti queen naomi níyà anyway alẹ́ ni nǹkan tí mo gbọ́ ni mò ń sọ fún yín o wípé so ashley dẹ̀ ti wá sọ́dọ̀ mo ti ṣe fídíò yẹn náà pé ashley dẹ̀ ti wá sọ́dọ̀ more than ten times láti ṣe nǹkan lórí ọ̀rọ̀ queen naomi àti kábíyèsí so ẹ̀yin náà wo gbòòrò àwọn gbogbo àwọn ọ̀rọ̀ báyìí tí wọ́n ń sọ lọ́tún lọ́sì ìpè ashley ṣe báyìí mariam ṣe báyìí ṣé ti mariam ní ká sọ ni. Ẹ mọye ìgbà tí wọ́n ti sọ nípa ọ̀rọ̀ Mariam wípé Mariam mú fọ́tò, ó mú bàtà. Oríṣiríṣi nǹkan náà ti sọ pé Mariam ṣe. Èyí tí Ga- méjì, wípé wọ́n fẹ́ ǹkan sínú atẹ́gùn, wípé ẹ̀hún eh, gáàdì yẹn wá record wọn. Ṣé ẹ mọ̀ ti sọ yẹn náà? So gbogbo àwọn, gbogbo àwọn ọ̀rọ̀ tó kó ka kábíyèsí láyà ó tó kí kábíyèsí sọ pé kí wọ́n jáde kúrò nínú pálásì lóòótọ́ because ọ̀rọ̀ nípa live lèyí nà ẹ all the time wàhálà ìdààmú ẹjọ́ ìjà ìyẹn tó kí kábíyèsí ní pé kí wọ́n jáde kúrò nínú pálásì ó tó bẹ́ẹ̀ ṣé àti ẹ̀ mọ nǹkan tí kábíyèsí ń fẹ́ o ni àmọ́ nǹkan tí kábíyèsí ń fẹ́ o ṣé ẹ mọ̀ pé ẹni tí wọ́n nífẹ̀ẹ́ wọn lè mú wá sí pálásì yẹn gangan lásán ó máa jẹ́ kí kábíyèsí máa feel bad ó máa jẹ́ kí kábíyèsí máa ní pain ṣó ti yé yín so ẹ̀yin ará lé kò ever sí ọkùnrin tó máa nífẹ̀ẹ́ obìnrin tí ò ní fẹ́ wà pẹ̀lú obìnrin ó ní Dr. Elizabeth bribe ó rí ọ̀rọ̀ sọ ó rí ọ̀rọ̀ sọ rárá ah. ṣe mọ̀ ń pé ọ̀rọ̀ yìí ó ti dé gbì gbì tọ́rọ̀ ìdẹ́ẹ̀dẹ́ ni pé kábíyèsí nìkan jáde so kò rí nǹkan tó máa sọ mọ́ ló. ó ló bribe farmer ẹni tó bribe farmer gangan òní Mariam Because gbogbo ìgbà la ti gbọ́ pé onífá ti jáde pé ó fẹ́, ó fẹ́ fún un ní two million tó sọ fún rẹ̀. Allegedly bá ṣe gbọ́ ni. So ò wá rí nǹkan sọ mọ́. Ó tún wá jẹ́ Dr. Elizabeth ló wá, ló wá ń parọ́ mọ́. Ṣé Dr. Elizabeth ti ẹ̀ ráyè ti ìwọ àti Mariam? Ẹni tó jẹ́ pé kó, bó ṣe wà yẹn kò, kò ro ibi kankan báyìí sí Queen Naomi. Gbogbo bí Kábíyèsí àti Queen Naomi ṣe máa settle, òun ló wà after. So ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká gbọ́ gist tèmi tán. Pé Queen Naomi ò tí è sí inú palace gan lásán, ó máa ma banú Kábíyèsí jẹ́ àtọmọ òun. Ẹ̀yin olórí yìí, especially Mariam yìí àti Ashley yìí náà ni, àwọn náà ni wàhálà. Ẹ fi ọkàn Kábíyèsí balẹ̀, ìdààmú, ẹjọ́, ìjà. Ẹ kúrò nínú palace, ẹ kúrò nínú palace nǹkan tí wọ́n fi sọ bẹ́ẹ̀ wọ́n mọ̀. So ẹ ní choice ju kí ẹ kúrò ní palace. Èyí tó dẹ̀ wá ń fi sẹ́ni pé Dr. Elizabeth bribe Ifeanyi. O ò rí nǹkan kan sọ ló fi sọ yẹn. So ẹ̀yin èèyàn ilé, gist ta gbọ́ ni ta ní ká mú wá fún yín. Gbogbo etí tó ń gbọ́ mi ní time yìí, any, anywhere tí ẹ bá wà, etí yín ò ní di ọwọ́ yín ò ní kan sàlẹ̀ àpò òkè òkè lọ́lá yín á máa lọ. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. Ẹ ṣé, mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all.